Hi everyone, welcome to my channel. Hmm, nǹkan tí mo fẹ́ sọ nípa ìrìn àjò tí a sọ yìí ó wà bẹ́ẹ̀ ẹ̀ mo sọ síwájú mo ní ohun gbogbo lọ́wọ́ orí ẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe wà ní àṣẹ̀ṣẹ̀kọ́ṣe, kọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò sì máa rí ẹ̀ ní bí ó ṣe wà ní ìlànà ti ifá tí a ń sọ yìí náà bákan náà. ẹlòmíì ò ní í ṣẹbọ kò ní í ṣoògùn torí pé eh, gbogbo mèṣẹbọ mèṣoògùn borí bá ṣe páàsì rí la ṣe rí ọwọ́ orí ni ọwọ́ orí ni nǹkan tí a kàn fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí kò ju pé kí ìmọ̀ ọ̀tá kó má bàa jọ lé wa lórí lọ ẹlòmíì ti yàn kádàrá ni òun la pè ní ọwọ́ orí tó ṣe pé látọ̀ àmútọ̀run wá rẹ̀ ni tó ṣe pé kò ní ní ìkọ̀sẹ̀ tàbí ìdíwọ́ tàbí ìdènà tàbí ìkọ̀sẹ̀ tó ṣe pé tó kọ wáyé ni àmúwáyé tirú ẹ̀dá bẹ́ẹ̀ ni àmọ́ irú wọn ẹ̀sà ni wọn kì í sábà wọ́pọ̀ hmm, ni ohun a ń pè ní orí eh, a lè sọ pé orí orí ni àbáwáyé wa kádàrá tí a kọ bí èèyàn ṣe yàn bí èèyàn bá ṣe yàn ni bí a ṣe yàn là ń pè ní orí bí a ṣe yàn ìpín wa láti láti ọ̀run wa òun là ń pè ní orí ìpín ìpín wa láti ọ̀run wa là ń pè ní orí. Hmm torí bí bóyá a ṣe fẹ́ jẹ́ láyé Elédùmarè ti kọ́ wa láti àjùlé ọ̀run ìpín wa látọ̀run wa òun la pè ní ọwọ́ orí. àmọ́ hmm, èèyàn máa ní ẹgbẹ́ ọkùnrin máa ní ẹgbẹ́ obìnrin pàápàá máa ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹni tó bá ní ẹgbẹ́ ní àti yàtọ̀ sí ní ojú ayé rẹ̀ tí òun fúnra ẹ bá sùn ní ojú oorun a máa mọ̀ pé ò ní ẹgbẹ́ torí àwọn nǹkan àpẹẹrẹ téèyàn lè máa rí tó fi lè máa mọ̀ bóyá òun ní ẹgbẹ́ ẹlòmíràn á mọ̀ tá a rí i pé òun wẹ̀ nínú omi láti ojú ran rẹ̀ láti ojú oorun rẹ̀ bóyá bóyá ní ojú àlá tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá sùn ẹ rí i pé ẹlòmíì ní ẹ̀bùn àlá nínú ẹ̀bùn àlá yìí a rí i pé òun wẹ̀ nínú omi tàbí kó rí i pé nígbà mìíràn bí ọmọ wẹ́ẹ́rẹ́ tàbí èèyàn máa ń pọ̀ ní tí wọ́n á dúró ti òun àwọn nǹkan wọ̀nyí ó fi hàn wá pé ẹlẹ́gbẹ́ ni irú ẹ̀dá bẹ́ẹ̀ àwọn nǹkan tí àpẹẹrẹ tí a lè rí tí a fi máa ń mọ̀ bóyá èèyàn ní ẹgbẹ́ ò ní wọ̀nyí ẹlòmíràn wà tó já sí pé bí ó bá ní owó lọ́wọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ ní ojú ayé wọn á máa rèé yọ lára owó yìí tí owó náà máa dínkù àwọn ẹgbẹ́ rẹ̀ ẹgbẹ́ máa ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ àwọn nǹkan tí àwọn àpẹẹrẹ téèyàn máa ń rí téèyàn fi máa ń mọ̀ téèyàn bá ní ẹgbẹ́ nìwọ̀nyí. ẹ òrìṣà ẹ gbà tí Elédùmarè ti dá ayé àti ọ̀run ni Elédùmarè ti dá òrìṣà ẹ bí Ọlọ́run ṣe dá bí Ọlọ́run ṣe dá àwọn àlè ẹ àwọn tí a pè ní rawania bíi angeli bíi eh, anabi musa anabi muhammed bẹ́ẹ̀ náà ni ọlọ́run ṣe dá àwọn òrìṣà wọ̀nyí bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe dá ifá èṣù ògún ọya ọbàtálá bí àwọn òrìṣà wọ̀nyí ṣe lọ nìwọ̀nyí àtìgbà tí elédùmarè ti dá ayé àti ọ̀run elédùmarè ti dá òrìṣà béèyàn ṣe wá lè mọ òrìṣà tó jẹ́ tiẹ̀ èèyàn ò lè déédéé mọ́ kó yàn án láàyò fúnra rẹ̀ kó sọ pé òrìṣà òun rèé bí ò ṣe pé ó bá súnmọ́ ọ̀jọ̀gbọ́n bíi pé a lọ sílé awo a lọ lu ifá tá à ń pè ní ọ̀rúnmìlà tá à ń pè ní ìkìn ifá ìkìn ifá yìí gangan òun ló lè tọ́ asọ́nà pé ǹjẹ́ kí ni ìṣẹ̀ǹtáyé tí lágbájá mú kí ni ẹlẹ́dàá lágbájá yàn kí ni ìpín lágbájá kí ló yẹ kí lágbájá máa ṣe kí ló yẹ kí kúdọ̀lọ́ máa ṣe àwọn nǹkan tí a máa ṣe wọ̀nyí nǹkan tí olúkálùkù kọ Ifá wọ̀nyí ló yàn láàyò pé òrìṣà tí lágbájá kọ wáyé nìyí torí Ọ̀rúnmìlà jẹ́ ẹni tó jẹ́ olóko gbogbo igba arúnmọlẹ̀ wá sí sàlú ayé ọ̀rúnmìlà òun ló lágbára ju gbogbo àwọn òrìṣà táwọn wí wọ̀nyí lọ òun ló nẹ gbogbo àwọn òrìṣà wọ̀nyí lọ́wọ́ òun ló ọ̀rúnmìlà ló sì lè ló lè ṣe kò kárí àlùwàlà gbogbo àwọn òrìṣà wọ̀nyí òun dẹ̀ ni atọ́nà gbogbo wọn pátápátá fún ìdí èyí ọ̀dọ̀ ọ̀rúnmìlà la lè lọ tá a lè mọ òrìṣà tó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan ní ìpín ti olúkálùkù tó yàn wá sísàlù ayé. ẹjọ́ tí èèyàn bá wá sọ wípé àmúnífẹ̀ẹ́ òrìṣà kan báyìí ṣé èèyàn fúnra ẹ lè yan òrìṣà fúnra rẹ̀ gba òrìṣà báyìí ọ̀hún báyìí. èèyàn ò lè yan òrìṣà fúnra rẹ̀ èèyàn kí ni ìdí téèyàn fi lè yan òrìṣà fúnra rẹ̀ èèyàn tí ẹni tí ó bá sọ pé ẹlò àwọn mìíràn máa ń rè fi irú òrìṣà tí mò ń sọ táyà ẹ sọ̀rọ̀ báyìí tẹ́lòmíràn bá sọ pé òun fẹ́ fi ẹ̀wù pé bíi pé kéèyàn fẹ́ pé lápẹ̀rẹ̀ ifá wù mí pé ifá ẹ̀ wù òun o èèyàn kì í fi ẹ̀wù ṣe òrìṣà òrìṣà tí èèyàn fẹ́ fi ẹ̀wù ṣe yìí ó lè má jẹ́ òrìṣà tó tó bá ẹlẹ́dàá rẹ̀ jọ kò ní jẹ́ kó ní ìgbéga ìdènà ni ó máa já sí fún un là á fi gba ilé awó lọ là á fi mọ mọ òrìṣà tí Elédùmarè bá kọ tó jẹ́ ti ìpín ti ẹni Ifá ni máa yan òrìṣà yìí fún yàn kì í ṣe pé yàn máa yan ní àti àdádálẹ̀ lọ́wọ́ ara rẹ̀ ẹni tó bá yàn ní àdádálẹ̀ lọ́wọ́ ara rẹ̀ ìkùnà ni a já sí fún. ẹ jọ kí wàá ní ìyàtọ̀ tó wà láàrin òrìṣà àti ẹgbẹ́ kí ni ọ ní. Eh, ìyàtọ̀ pọ̀ láàrin òrìṣà àti ẹgbẹ́ ẹni tí ó ní ẹgbẹ́ á ti ní ẹgbẹ́ láti ọ̀run wá ni òrìṣà òrìṣà òrìṣà ti wà láti ayé látìgbà tí Elédùmarè ti dá ayé àti ọ̀run ni òrìṣà ti wà òrìṣà yìí wá nìyí òrìṣà tó bá bá ẹlẹ́dàá olúkálùkù mu Ifá ní àyàn fún ẹni náà pé òrìṣà tó bá ti táyé mu ní ti kàìdé mu ní àmọ́ ẹgbẹ́ ẹgbẹ́ àmútọ̀run wá ni bí ẹgbẹ́ ìmèrìlẹ̀ nìkan bá ní ó ti mú wá láti ọ̀run kì í ṣe pé gbà tó ṣẹ̀ṣẹ̀ dé ayé yìí ni ó ṣẹ̀ṣẹ̀ rèé gba ẹgbẹ́ náà ẹgbẹ́ yìí èèyàn dẹ̀ lè gbà láti bí àtẹnujẹ níbi ìjẹkújẹ o lè gba èèyàn lè gba ẹgbẹ́ láti bẹ̀ àmọ́ ó yàtọ̀ sí òrìṣà gédégédé òrìṣà téèyàn bá yan òrìṣà tí wọ́n bá ti yan òrìṣà tí ifá bá yan òrìṣà láàyò fún yàn láti ṣe òrìṣà yìí láti gba túra rẹ̀ sílẹ̀ nínú ìdè ni kì í ṣe láti gbé tó gbéra rẹ̀ sínú ìdèkùn àmọ́ ẹgbẹ́ tí à ń sọ̀rọ̀ báyìí ẹni tí ó bá ní ẹgbẹ́ tí wọ́n bá yọ ẹgbẹ́ ikú ní ojú rẹ̀ ẹgbẹ́ yẹn lè mú lọ ọ̀run òjijì ìyá àwọn ìyàtọ̀ tó wà níbẹ̀ nìwọ̀nyí tí òun fúnra ẹ bá sùn ní ojú oorun a máa mọ̀ pé ò ní ẹgbẹ́ torí àwọn nǹkan àpẹẹrẹ téèyàn lè mọ rí tó fi lè mọ mọ bóyá òun ní ẹgbẹ́ ẹlòmíràn á mọ̀ tá a rí i pé òun wẹ̀ nínú omi láti ojú ran rẹ̀ láti ojú oorun rẹ̀ bóyá bóyá ní ojú àlá